وظلم لا في النار السلام عليكم ورحمة الله وبركاته أنا أبركم ولو أترى الشاك الجسوم عليه محمد صلى الله عليه وآله وسلم كما قال سبحانه وتعالى يرضى وخيرا Gbogbo ìgbìyànjú wa tí a ń ṣe lórí ìṣẹ̀dúrà ní ìgbà ìwọlé ìṣẹ̀dúrà. Ọmọ àti mọ́ta ni wọ́n lọ́wọ́ lórí ẹ̀sìn. A ní ìtẹ̀síwájú lórí iṣẹ́ àti àṣà àti fún wa lọ. Òṣèré tó ń bẹ́ ìgbìmọ̀ òṣèlú súnà ti ìmáàmù Ahmad sáré ṣàlàyé rẹ̀ lọ́wọ́ wa. níbi tí a ti dúró olè tí a bá ti ń sọ ìyà tí a kò sí àwọn olórí wa àwọn aláṣẹ pàápàá jùlọ àwọn mùsùlùmí nínú àwọn ìwọ̀ tí a fún wọn nínú àwọn ìsí àtijúró rẹ̀ ti dídà bá fẹ́ sọ pé ní ọ̀sán lára àtẹ̀lẹ́sọ́mọ̀ àti kálífà àti ìjọba lẹ́yìn olórí aláṣẹ wa. Abẹ́rẹ́ tó bá rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú rẹ̀ kárí pé ní ìkírun lẹ́yìn rẹ̀ ojúṣe wa wàkàlùfà ló wà láàbù àbólórí kọ́ ní òkì ṣùgbọ́n ló wà lẹ́nu pé ilé ìmọ̀ràn kírun fáwọn èèyàn bíbẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ olórí ìtẹ̀lẹ́nu ìtẹ̀lẹ́ lórí ìtakò ìtakò lórí. nínú àfihàn àlè tó mẹ́lẹ̀ ọ̀jàmọ́ a ẹ̀ka àkèrò lẹ́yìn olórí àbẹ̀ tó bá yẹ síbẹ̀ èrò bá bá kílẹ̀ já ìzàkùn.

kó máa wùgbẹ́ ní tí o bá ti kírun júmọ̀ lẹ́yìn olórí àti pé ẹbí ń takò lórí ni kó wá mu ní ẹkú jẹ́ àti pẹ̀lú wọn sábà lọ́sẹ̀ká wá dà padà. àwọn ẹni tó bá dà padà fàwọn àmọ̀ bòtẹ́ẹ̀lì ń táàrí pẹ̀lẹ́ àṣà oníbídíàní. ó ti fi àwọn orí pa àwọn ẹ̀rí sáré nípa pé àpàlà takò lórí ó ti fi lẹ̀ torípé eléyìí náà wọ́n ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn ó sì wà nípa ìwà olójú méjì bó lórí lò wọ́n lè gbà pé tiẹ̀ làwọn ń ṣe lójú ayé ṣùgbọ́n lẹ́yìn nǹkan mí ni wọ́n mọ̀ ọ́ ṣe abẹ́lẹ́ tó bá ṣe léyìí tó kí wọ́n yín olórí tẹ̀síbẹ́ ní káàkiri lẹ́yìn ẹni tí ń bá kí nǹkan tí bá dá padà bá ń tó bá dá padà tó kí ju méjì tó yẹ kó fi lọ tó padà kí gbúrì lẹ́yìn tó lórí ti kírun fún bàbá ní mọ̀gòtẹ́ẹ̀dì ń oníbíríà ni káàrí kò lè àfààrí ẹni tó fi àwọn orí pa àbáwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó fi ilẹ̀ mọ̀káàlì tún lè tún nà ẹni tó takò tún nà nà ìdí adúró ta kà fúnra wa gbẹ̀yìn rí akọkùnrin akọ ọ̀rọ̀ alimami bin sẹni arahmatullah alẹ ìkẹwà lórí ọ̀rọ̀ yìí tí yóò ti jẹ tó jáǹfààní fún akókò pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ní àwọn ròrí kíròrí tó tako ti àwọn alùsùnnàtì wal jàmáà níbàálò pẹ̀lú lórí. alimọ́ ibn Taymiyyah rahmatullah alayhi ẹ̀tọ́nu ọ̀rọ̀ wọn majmul fatawa láti sọ̀rọ̀ yìí fọlùmọ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹni min usuli alùsùnnàtì wal jàmáà inú pẹ̀lẹ́ tí àwọn onísúnà dúró lé lórí tó bá pe nǹkan nípìnlẹ̀ yẹn pé tó bá gbé gbági tó ṣe míì tó yàtọ̀ sí ó ti kó lórí súnà nínú òpìlẹ̀ wọn ni pé anáwó yusalluna lìjàmù àwọn àyáàdá wal jama'at wọn máa kí pẹ̀lú lórí alìjàmù alìjùmà afọ̀n ìrun jùmà wal àyáàd àbọ̀dún olórí ní ọdún bẹ́ẹ̀ báyà ti róṣù alùpùpù náà gbà pé wọ́n ti rí náà tó bá ti wá sátọ̀dọ̀ olórí bákan náà wà ní jama art àbí irun jama wà bó lórí kì láàyè dẹ̀ ọ̀hún ẹ̀ jùmọ̀ àtàwà ní jama a wọ́n yìí fi kírun jama ìfihàn juma àti jama wọ́n yìí fi ilẹ̀ àwọn aláṣẹ kama fa'ala ahlul bid'ah min ar-rafida gẹ́gẹ́ báwọn oníbídìí àti máa ń ṣe àwọn oníbídìí àwọn rọ́fídọ̀ àwọn ṣíà wọ́n bá kírun lẹ́yìn olórí kò dọ́kàn wọn nítorí sọ́dọ̀ ẹ̀sìn yẹn ni tó fẹ́yà tí ọ̀tọ̀ ni tó wà lọ́kàn wọn ọ̀tọ̀ ni tí wọ́n ṣe ń ta àtúntò nírò orí kan nígbà pé ìmáàmù táwọn ń retí tí ń ṣe mahadu tí wọn àbí tí wọn tó yàtọ̀ sí sálẹ́ni ṣàlàyé fún wa muhammad bin hasan al-askari pẹ̀lú wà ní ibi tó wọlé sí tí ó padà jáde nígbà tó bá jáde yẹn ó ní irun jẹ̀mọ́ àti irun jùmọ̀jọ́ rẹ̀ yẹn èkó tó bá lè kí lẹ́yìn tó bá ń jẹ́ aláṣẹ bìfọ́ kó tó dé tó bá kí lẹ́yìn wọn òfin tó burú nínú òròrí wọn ni àbáwọn alkhawarij fọ́nà nírú ròyìn irú eléyìí ni Sayyid Qutb tó fẹ́ ká nílùú Egypt ní àwọn àsìkò kan tó ní àwọn ilé ìjọsìn ọmọ abidun ṣìrìkìyà àwọn ilé ẹbọ ni wọn ṣé tó di ilé ẹbọ ó tó ń pé àwọn ìjọba tí wọn kọ wọn lòfin ẹsìn gbogbo tó bá ti tàkàrà wọn jáde náà ńkọ́ onímọ̀ jẹ́ tẹ̀sán torí náà ìwọ tó ọba bẹ́ kí tó ọba lè kírun mẹ́ ọ̀tẹ́ tó burú ara àwọn orípa àfáàrù fatuwa rẹ̀ tó bí àwọn tẹ̀síìrò àlèhíjọ nílùú Egypt ọjọ́ àfa Egypt ẹ̀ mọ̀ ra àwọn orípa ẹ̀ mọ̀ gbọ́ àwọn tẹ̀síìrò àlèhíjọ gbogbo àwọn tó bá múrò láti nǹkan bíi wá fẹ́yìn àwọn fatiwa fẹsùn yẹn ló bá dẹ̀ lérí àwọn kẹtọ́ nílò oníṣẹ́ kírìtì kámọ́ nífẹ̀ẹ́ sẹ́yìn kótó àwọn icc ní àwọn àlùkọ́ ìdá ní àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torítorí fatiwa ti ń fún wọn rí fáwọn aláṣẹ o ní àṣẹ lórí yín kí ló dé òní wọn lòfin ọlọ àwọn ilé ìjọsìn wọn náà ẹlẹmọ lọ kírun bẹ́ẹ̀ kódà ọkọ bá kírun bẹ́ẹ̀ tó lè kí wọn náà kékeré. fàyín kánà ní imam mọ̀túrọ̀n làmù yẹn ti haru mí ní òbèrè à. babaláwa tẹ wàá rí mọ́mù kan àwa rí fídíò alára rẹ̀ wàlá àbùdù àtìríwá kòkí lára súnlẹ̀ àkàlùfàwù àlùjùmọ̀ àtúwà àlùjàmọ́ bìsìfà kìlẹ̀ àìmọ̀tì àrùbà. sábà rí mọ́mù kan àkẹ́fí sí nǹkan tí ò dá lára rẹ̀. agbọ́dọ̀ kírun lẹ́yìn irun ló kún fún ẹni àbí irun jàmá ẹnu àwọn àfáà kò lórí eléyìí pàápàá jùlọ àwọn àyímọ̀tò ìfẹ́kẹ̀ bàbá ìrìhìn mìíràn àyímọ̀tò mùsùlùmí àtàwọn àfáà míì àwọn àfẹ́sùn. wàlàmúyàkùn áàdùn mìíràn àyímọ̀ ààrẹ tó sọnù àwọn àyímọ̀ nínú àwọn àfọ onísúnnà àwọn mọ̀ tí bàbá ń kọ́ bí ààrẹ tó sọ pé ìnáwó láàyè gírísọ sọlá ìlà kálífàmọ̀nù ìlìmọ̀ bá tinubu bá tinubu amọ̀ pé a gbọ́dọ̀ kírun lẹ́yìn nìkan àfẹ́ńtà bá mọ̀ tá mọ̀ kọ̀kọ́ ẹ̀ látó lè kírun lẹ́yìn yẹn pé tó bá dé lu kẹ́ńtì ọ̀dí lè kírun lẹ́yìn mọ́mù kan àbíkọ́ ọmọ wa di pé tó ní súnà ni àbí oníbẹ̀lẹ̀ àwọn kò sẹ́ni tó fẹ́lẹ́. بل ما زال المسلمون من بعد نبيهم يصلون خلف المسلم المستور ṣé àwọn mùsùlùmí lẹ́yìn tánẹ́bí ti lọ gbogbo mùsùlùmí wọn a máa kírun lẹ́yìn ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ alimọ̀túrù alimọ̀túrù lẹ́ni tá a mọ̀ lẹ́yìn kan lẹ́nìkan ṣíwájú wa kírun mọ̀túrù ẹni mọ́ pàdé rí kéèké tó kù ní pé kọ́kọ́ wá di pé ẹ̀dá kan tó fẹ́ kí ló kan tó tó nǹkan mẹ́lì kí ni mo kí fún ẹ̀sìn ọ̀rọ̀ báyìí kọ́ tó lè dé kí ni kọ́ tó lè kírun lẹ́yìn ẹ̀. ولكن إن ظهر من المصلي به إن ظهر من المصلي بدعة أو فجور وأمكن الصلاة خلف من يعلم أنه مبتدئ وفاسد مع إمكان الصلاة خلف غيره فأكثر أهل العلم يصححون صلاة المع... صلاة المأمون أنت بعد السوى تعالي بدي على رأيك wá kírun fún wa a sì rí i pé ní opportunity ká kírun lẹ́yìn ẹni tó dáa jù lọ wà àwa lọ́dọ̀ ẹni tó dáa wá kírun lọ́dọ̀ yìí sí òkun tó bàbá níyìí ń gan akitaro alẹ́ ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ majority àwọn àfẹ́sẹ̀ ìfọ́ ìhúnẹ sọlá àtàlùmọ̀mù wọn gbà pé ẹni náà di kíni kò dà èrò tó kí lẹ́yìn ẹni tí ó dà ọ ní ẹni tí ò dúró déédéé kan tó kírun wọn ti rọ́ ní súnmọ́ lẹ̀ àǹkà àbúrò alágbájá ọ̀dọ́ níbí ayé kírun ẹ̀dẹ̀ ni wọ́n dá sí orí súnmọ́ ẹ̀ wá wá bẹ́ẹ̀ èrò yín ẹ̀ nírun bàbá ní aksaru lẹ́lẹ́mà ọ̀pọ̀lọpọ̀ àfágbà pé ẹ̀dá ìta sọ fún ni pé ẹni tó tó sẹ́yìn tó láàyè àárẹ̀ rẹ̀ lè ṣe kí o ó lè kó ó lè níra nípa lórí ìrùn tì í náà gómìnà kò rẹ̀ nírun akẹ́yìn kọ́lẹ́jì ẹni pé kí ló tọ́ rúbí súnmọ́ ńlẹ̀ tọ́ ṣe kí ni tó ń tẹ́lẹ̀ yóò níbi díà kí ẹ náà ti súnmọ́ ẹ. títọ́ ìṣẹ́un léwu lọ́sẹ̀ bá kéré tó tún lérò lórí àwọn yìí sọ̀rọ̀ ọlọ́run àti pé ẹ tún gbé lárugẹ ẹ jẹ́ máa pọ̀ ní ẹ̀yìn ẹ̀ gbáà ní sọpẹ́ nìyí ò ṣégin ni kò ní rùn. àbá tó wá mú pọ́ńtì náà pé àmọ́ ìlà làmúlùm kìlọ̀ sọ̀lá ìlà kálífà ni mo tẹ̀lẹ̀ ó sì fẹ́ pé àhàdínrún kí mò mí ju ẹ̀ ní oníbídí àlọ́ bóyá bí tó wà. àwòfáàjẹ àbí pòkì kí ni ìyàtọ̀ láàrin méjèèjì oníbídí àti pòkì náà. àgọ́ kí ló pọ̀ méjèèjì pọ̀. máa fi yà ẹlẹ́sẹ̀ lẹ́mọ yẹn tí wọ́n ní yàtọ̀ láàrin àlùmọ̀tẹ́rẹ́ wàlúfà àjẹ. olùmọ̀ pàrọ̀ yẹn ti fàájìrò ọkọ là ta ló ṣàlàyé wọ́n ti ní ẹ̀jẹ̀ ìwé ìwọ́n á ń ṣe ẹ̀sìn ìpínlẹ̀ ìpínlẹ̀ kí ni òun ṣe ṣe ẹ̀sán tó níbi dáhùn ṣe ẹ̀sán sí ṣáájú rẹ̀ ṣe. ayọ̀ ẹ̀kẹ́jọ kan méjèèjì pẹ̀lú àlùmọ̀bùtẹ́lẹ̀ rú ètò òun ṣe ètò ń tẹ̀lé sínú ìlànà àbámọ́ ní ọ̀rọ̀ tiẹ̀ lé torí kò ní fẹ́ túbá wàlúfáàdìrù ó lè máa fẹ́ wọ́ ó lè máa ta tẹ́tẹ́ kó máa ta àbájẹ̀ kókó sì tún dìde irun fáwọn èèyàn kí nìyẹn ṣe tiẹ̀ kò kí nìyẹn àwa ni tí yóò bá rí bò míì kírun yọ̀dọ̀ mọ̀gùtẹ́lẹ̀ àti fáájìrì lọ kàlùjùmọ̀ tẹ́bí rùjùmọ̀ alẹ́ tí ìmọ̀ọ́mù ha mọ̀gùtẹ́lẹ̀ ọ̀nà òfàjẹ̀ tẹ́tẹ́rú oníbíyí bí àbáyìí ni ìmọ̀ọ́mù tí ó kí àbí kò kí ẹ̀pẹ́ ìlú ńlá làwọn wà ní ìlú mi wà fẹ́ pé bóyá àwọn ìlú mi ló kó bóyá júmọ̀ kan tó ṣe kí ni tó wà ń bẹ̀ lẹ́nu yẹn ní òṣè lọ ẹni tó ti ṣe fún yín irú èèyàn báyìí ni. wàlẹ́ ìta òun náà kà júmọ̀ àtúntò kọ̀rọ̀ táwa rí júmọ̀ àmì ní àrọ́wọ́tó ọba nípa ààrẹ ìtòsọ́ ńlá kálífà mùtẹ́lẹ̀ irú rẹ̀ àkìlẹ́yìn mùtẹ́lẹ̀ wàlúbáàjẹ̀ àti inda amata ahli sunnati wal jamaa inda ama eke ti kẹnu ti baba lo lọ́dọ̀ gbogbo àwọn fáwọn ní sunna fáwọn níbi dí àwọn sọgbẹ ọyà ní kí juma ni ọkàn wà ń lé bẹ́ẹ̀ ni torí pé àwọn yẹn àlè kírun lẹ́yìn wọn ìròrí kí nìyẹn jẹun ìròrí àwọn àwárí kiri ẹnu àbọ ní sunna ó kò lórí ẹ tóni àti juma lẹ́yìn ẹ khilafan lima kana alayhi al-khawarij wal mu'tazila bẹ̀rẹ̀ tó pé ní irú ìròrí sí jàbàtà ń fẹ́ka ìròrí ṣe tí ó di èmi débẹ̀ irú ẹ̀ka wá rí kìí nínú mọ̀ tẹ́lẹ̀ ẹ má kírun lẹ́yìn ẹ̀ kódà bí tó tún wá ń gbé ó tún fẹ́ di tàwọn kàwájì lọ́nà kan torí pé kàwájì náà stage by stage ni wọ́n. kàwájì wọ́n máa ń kà fáánà ìbìlì kàbáyé pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kò tó yẹ pé kékeré ní kọ́ kọ́ra àgbà bídíà yìí kékeré ní ń rí lálá ìdáni gbọ́dọ̀ gbogbo gbogbo bídíà àti kékeré àti ńlá oníkíní olófẹ́ èdè kékeré eléyìí ìròyìn onísúnnà bàbá ní ìta sọ yìí kódà àbálígbò mí ìkíjúmọ̀ yọ̀dọ̀ oníbídíà lọ àá ṣe kíní àá kì lẹ́yìn ẹ̀ náà ni wọ́n ní ilé lọ́rọ̀ àmọ́tí àdì sunnati wal jama'a. وأبى مذهب الشافعي وأبي حنيفة وأحمد بن حنبل يلرى ما فسوة وغيرهم من أئمة أهل السنة بلا خلاف عندهم ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ ní àwọn àfáà tó ti ṣíwájú àwọn ní kò sí apá lórí ọ̀rọ̀ lọ́dọ̀ wọn kò sí apá lórí ẹ̀ sàlẹ̀ kírun lẹ́yìn sani ẹni tó jẹ́ gbogbo tẹ́lẹ̀ sọ wọn fọwọ́ pa wọn lórí ni wọn fọwọ́ pa wọn lórí àwọn yìí náà náà ṣe rọ́ọ̀tù fáwọn níbí díà wọ́n nínú ta ló ya bo ní bíbí àjù náà wọ́n fẹ́ ní síwájú àmọ́ mímú ìfẹ́ níyà mìíràn àjù súnà tọ́lù sọ̀rọ̀ àwọn ṣíà tọ́lù jàmíyà tọ́lù bí mẹ́jọ ni dáàdù sàárùdù làákìlù wà nẹ́kìl tọ́lù sọ̀rọ̀ àwọn àṣáyìrà àwọn kàràmì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lù mọ́kànlá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wa ṣùgbọ́n tó tọ̀rọ̀ bá dé wọn ní sọ wípé ní nígbà tó bá dé níbi díà ibi tí ẹ sì ti fún wa nígbà láyé nìkan tó díbẹ̀ náà káwọn tara fẹ́sì ni ẹ̀lú ó gbà pé ìtara òun fẹ́sì ni pé tó ń kọ́ dé mu tán àti irun àti gbogbo ẹ̀ àti tọ́lámà ẹ má tètè mọ́ fáyà nínú àwọn àfa tí wọ́n sọ pé sálámà nínú àwọn afẹ́ ní ìṣòwò àti tí náà tí wọ́n ti pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn afájẹ́ pé a pé hajj lòlù tẹ́lẹ̀ ìmọ̀ abóníbídé àyẹ̀dì ó láwọn ẹ̀kọ́ àwò situation ẹ̀fí tá a wà àwò dèdè lẹ́bù tá a lè dégbé ní tá a lè bá wọn yẹn dìde a lè bá wọn yẹn dìde láwùjọ tó ẹ pé gbogbo sọ́njà àbáwọn ṣe ìgbọ́n a lè pàdé lọ́nà ká dégbé ní ká kíra káyọ̀ tó túnbọ̀ tó ń rí ilẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní kíkì nǹkan ló fún lè mọ́yọ nítorí kí ni yẹmọ́ torí kẹ́lẹ́ bá a padà kó mẹ́rin. فبطن فالصلاة خلف المسرور جائزة جائزة باتفاق علماء المسلمين kákínú lórí ìmáàmù sáàmọ́ ìtìjà rẹ̀ sáàmọ́ mọ́ní hajj rẹ̀ sábà ìṣẹ́ mùsùlùmí sáàmọ́ àkídà ẹni tó tọ́nu kẹ̀kẹ́ sì kọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ wá pẹ̀lú kẹ́sẹ́ ìkẹ́ kábàrà ẹ̀dá sì mẹ́ni tó kú àwọn àjò àyè kí ni àkídà mu èmi nìkan béèrè mọ̀túrù ẹni tó pamọ́ sí wa mọ́ pamọ́ kọ́ọ̀lù ọ̀bá ń sọ wá pé ní ẹni tó bá wọ muharramatun aw batilatun kálífà máa ń la yọ ọ̀rọ̀ fún hàlù ẹnìkẹ́ni tó bá sọ pé ní ìmáàmù tó fẹ́ kírun fún wa tá a bá mọ̀ ṣe sí ẹ̀ táàmù àlànà ẹ̀ táàmù àdìsọ́kàn rẹ̀ irun mu ò dá irun ti bàjẹ́ abẹ́rẹ́ tó bá kọ́ papọ̀dé káàlàfà ìjìmọ̀ àhálì sunnati wal jamaa ìfẹ́ nu àwọn àpá súnà kò sí oṣù yàgbà ẹ̀ ẹgbẹ́ tó wọn náà bá rí ìròyìn báyìí lé ní ó ní ẹni tá a mọ̀ sí sí ẹ̀ka mọ́kìrún lẹ́yìn ẹ̀ ọmọ òkú tó dako ìlànà kíni ìlànà súnà kó àkómọ pàkómọra pé súnà náà ló gbóhùn débẹ̀. bákan náà bàbá náà kọ́ di káànà sọ ha àbàtú rìdíwánù láì àdé yìí bàbá gbé láti pẹ̀lẹ́ pé tí ń sọ yìí ń tẹ̀lé ń wà fún dáadáa ni. àwọn sọ ha àbá rìdíwánù láì àdé yìí tọ́lọ̀ ń kọ́ bá kẹwọn ìsọ̀lúnà kálífà mọ̀ ìyàrífúnà fòdúrà. ẹjọ́ mọ̀ pé kò fi ìwà kò fi wà lọ́wọ́ ẹ̀ wọn a máa kírun lẹ́yìn ẹ̀ kama ìsọ́lẹ̀ abdullahi bin mas'ud wà bẹ́ẹ̀ rúmìnà sọ̀há àbàtà kálífàlì wàlẹ́ ìbùnú àkọ́bá bùnú ọ̀túbà bùnú abinu ayé ẹni yìí abdullahi bin mas'ud sọ̀hábí yìí jẹlẹ wọ́n bí lọ àdìo ẹni ó kírun lẹ́yìn alwalid ọmọ àkọ́bá wà kánà kọ̀dí ṣe yẹ sọ̀rọ̀ bùnú kánò. ìgbà míì àmọ́ ọmọdé. ọ̀kọ́ làmọ́ ọ̀rọ̀ tó bá àrùbà ẹnìgbà kan ó kéré fún ìlú èlò mẹ́rin. ọ̀dẹ̀ lọ́dọ̀ Usman bin Affan alàbàlẹ̀ Usman bin Affan ọ̀nà khalifa ń gbà wọn ìdáyà sẹ̀rí àìní tó mú sí fún ìyàwó ló kọ́mọ̀ lọ́dọ̀ sọ̀rọ̀ àbàtàn ti mélòó èsì. wọ́n ní ọ̀fúnmọ́nù dáṣẹ̀rí àpò ọ̀kánà abdullahi bin umar abdullahi bin umar táwa ti mọ̀ pé náà sọ̀hábà tún ní hirisu shadid ala tamassuki bi sunna nínú àwọn tí wọ́n gbá túnà mú gan ni abdullahi bin umar wà wọ́n ní abdullahi bin umar wọ́n ti mọ̀ sáwọn kẹ́kẹ́ tẹ́tẹ́ kèé tètè dẹdẹ ká ṣe rú ẹ gbọ́n kò ṣe pé mo rálẹ́bí tó ṣe. wọ́n lè máa lọ ní ìkẹ́sì kó kàn jòkó Abdullahi Jalọ ìwọ ni jòkó tá níbi làwọ̀ àlàyé bàtà ń sìnrìn àjò ó dá dé ibi tá a dé ó jòkó bí mo ṣe jòkó yìí mo sì fẹ́ kọ́ṣẹ́. ẹgbẹ́ yìí dé tẹ́lẹ̀ fún wa bóyá lẹ́bí kàn sí mi ní ìgbọ́n mo sàrùpé sálẹ̀ mi ṣòro fẹ́ ṣe bí Abdullahi ibn Umar bó ṣe ní kàkúfú súnà tó wọn ní òun àtàwọn sọ̀hábà míì náà yusalluna khalfa al-Hajjaj ibn Yusuf wọn a máa kí ni Hajjaj ọmọ Yusuf apákọ̀fì Hajjaj ibn eh, Yusuf yìí nínú àwọn òbílẹ̀jẹ́ kan nínú àwọn wáálí wùláàtù kan tí kan náà àwọn kàlífà mùsùlùmí yàn sínú ìráàtì tó balẹ̀ jẹ́ tó ti bẹ́ àwọn sọ̀hábà àwọn kàfàrà rẹ̀ wọn pé ń kéfèé ń fún lẹ́tọ̀ọ́ rẹ̀ gẹ́gẹ́ bí olórí yẹn ló fọ́nkà táwọn yẹn lọ bá Anas ibn kọ́dí ala anu nínú àfàbà tí ó ti wà láyé tí ó ti kú lọ wà rẹ Anas kí ló bá rí ní fẹ́ àjáàjì abúlú rẹ̀ ti sọjú Anas ibn Malik sọ pé ìbírú ẹ̀ ṣe sùúrù ni ẹ̀ ṣe sùúrù ni fa inna la ya'ti alaykum zamanun ìlà lẹ́sìn ìbá adáhu àṣàrò mi ni o. torí pé pásítọ̀ kẹ́ bá wá bá yín tẹ́ tako lórí tẹ́ ọ bá kúrò rẹ̀ tẹ́ lórí wàhálà yìí ti ń bọ̀ lẹ́yìn ó burú jù lọ. gbogbo àwọn ìlú náà ti ṣe ń sìn mísírọ̀ ni libya ni sudan ni yamani ni tunis ni ẹ lọ́wọ́ àwọn ìlú yìí ẹ béèrè pé kẹ́ ẹ tó takà wọn yín tọ́wọ́n á ń bẹ̀. bẹ́ẹ̀ ṣe wà àti bẹ́ẹ̀ ṣe wà ń sìn èwo ló dáa jù ẹgbọ̀dún ọkọ̀. Anas ibn Malik ó ní ẹ ṣe sùúrù ni torí pé ìgbà kan ò ní wá bá ẹ bá ṣe gìràgìrà tẹ́ dàrú yìí tí ń bọ̀ lẹ́yìn ó jù bẹ́ẹ̀ lọ ó ní sẹ̀mí ìtúhu mí títí mo sọ yìí òdédé sọ ọ àmẹ́bí yín tó yí ọlọ́run gbé dìde síbi tó bá lẹ́nìkan olórí kan ó sako kíní kan ó ṣe kíní nìkan lẹ́nìí gbogbo tó ti ń kalẹ̀ ó ní Yusuf tí wọ́n lọ́la jìnnà ní sọ pé ṣe dá o ṣùgbọ́n gbà pé aburú kan yá jù kan lọ inú Islam ni pé láyún kàrún ṣé pé tí yóò tó wá bí ìbàjẹ́ tó ṣe kí ni àyèwà tí ó tó bí yóò jù yẹn lọ ilé ìní tí ẹsìn wa pè wá sí kí ẹlẹ́tì máa nínú síra àwọn àfa nínú síra àwọn àkọ́ ìdí wọ́n ti máa sọ̀rọ̀ bó là bó lórí lò kálọ̀ àwọn síra ahadith ìlàbẹ̀rẹ̀ sọ̀rọ̀ Bukhari Muslim àwọn asáàbù sunan àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ń fi gbogbo àwọn hadith yìí síbẹ̀ sáré wa mùsùlùmí ọ̀fẹ́lá tó ti tìwá nílọ̀ sí ni ká má tako lórí. bàbá ń tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n ní ẹni tí ó kírun lẹ́yìn olórí bí a kọ́ lórí mọ́ bá a mọ̀ pé ìwọ ya pa wa ṣùgbọ́n tó wá dá padà wọ́n ló ti tako sunna lẹ́yìn sàláwò mi ìfàdé lè àti ṣe ìhun wọn kò lẹ́sẹ̀ jùmọ̀ kankan tó yẹ tó zúrì ló fi kí lẹ́yìn ìgbà tí mo fi tiẹ̀ tó kò ní. ìdá àlàmúyàrọ̀ sọ̀lá àtàkàlìfàlì àìmọ̀ màkàánù. wọ́n ní yóò bá rí fóun lè kírun lẹ́yìn àwọn aláṣẹ. bírìhìm wàfàjìrìhìm ẹni tó dánú wọn ni abẹ́ni tí ò dá. ẹgbẹ́ ti abẹ́ ti ń sọ ẹ̀ náà lè gbà pé olórí tí ò dá ṣe kí ni ó lè wà. ṣùgbọ́n ìtọ́jú ṣe tiwa agbọ́dọ̀ fún wọn táwọn ọ̀tá kò wọ́n alùkòrò ẹja jáde sí wọn ẹ̀rì bìsílà pẹ̀lú dání àgọ́dọ̀ ṣe àwọn bàtúrò wọn àwọn bìlìmùbọ̀ ọ̀hárọ̀ àbí kákàmọ́ ṣe wọ́de ayọ́ tó ṣe pé mùbọ̀ ọ̀hárọ̀ ti wáyé àlùmùbọ̀ ọ̀hárọ̀ ti sìlìmì yà tí túkìní protest kò sí dín jẹ́ bẹ́ẹ̀ kọ́lá kẹ́ ẹ má sọ̀rọ̀ kẹ́ dákẹ́ bí ó dí kẹ́bí lọ kẹ́bí bọ̀ kẹ́ni ẹ bá fi ẹ̀hónú ẹ̀kẹ́ mọ́tọ̀rin tẹ́tẹ́ ńlá sọ́ta ẹ̀kẹ́ fi kúrà sọ̀rọ̀ kẹ́kẹ́ kúrà kọ̀ kẹ́kẹ́ dání tọ́wọ́ fi kúrà sọ pé tẹ́yìn ṣe yí o ìfitakóta ní olórí yìí ni kìí ṣe lànà ẹ̀hún ní súnà ní. bàbá ní gbogbo olórí tó wù kó jẹ́ ẹni tó dá nínú abẹ́ni tí ó kò díẹ̀ káàtó. àsúnnàtú bí ayé sọ́lá máa àwọn mọ̀rọ̀ kàtẹ́yìn. wọ́n á kágbé jùmọ̀ àná tí fún wa ní jẹ́ súnnà náà ni pé ìwọ náà kíra ká méjì pẹ̀lú wọn. pàtẹ́dínú bí anna àtà mọ̀ kọ́ ìgbà kí mo ṣe kórí náà nù. ìrún tó pé tọ́lọ̀ ní o lọ ti kí mu. láyà kún fi sọ́dúnkà mi báyà ní kàṣe kódà ọ̀gbọ̀n tó máa ní kankan lọ́kàn. ṣé àwọn olórí táwa ń tẹ̀lé yìí tó lórí náà wá ní wọn fún ilé ilé kírun kọ́ ń gbà báyìí ó gbọ́dọ̀ sínú ọkàn rẹ bẹ́ẹ̀ torí ìsílọ́kàn rẹ ara mi pé ọ̀sìn tó gbà wọ́n ní aláṣẹ náà ni ọba tẹ̀síwájú pé ní wàmọ̀n kárajà àlà ìmáàmì mi àìmọ̀tì mùsùlùmí ẹnikẹ́ni tó bá lọ kíkè géèsì olórí kan ní àwọn olórí àwọn mùsùlùmí fàkọ̀dìkánù sálọ̀rù àlẹ́ yìí tẹ́lú ti sì kò pé ẹni yìí ní kíni olórí wa wà àkọ́rù bil khilafa tẹ́lú kò náà ló wà ní orí ipò lórí àwa mùsùlùmí ẹni tó bá lọ tako bí ayé wájú nǹkan bí rẹ́dà àwọn ìgalaba olórí tó dó bẹ́ẹ̀ bóyá ayé olùsùlùmí débẹ̀ ni àwọn ìgalaba àbí òun náà ní kápá ló ló rẹ̀ lólórí fàkọ̀dìṣà ẹni tó bá tako pé ànígbẹ́ lólórí fàkọ̀dìṣà kọ̀ haza alkhari afẹ́l mùsùlùmí ẹ̀sẹ̀ tẹ́ni ẹsẹ̀ rí àkọ́kọ́ kọ̀dìṣà kọ̀ haza alkhari ju afẹ́l mùsùlùmí ẹni ẹ ti da àwùjọ àwa mùsùlùmí rú òbílẹ̀jẹ́ ni aláìdáni ẹgẹ́jì wàkálàfà àṣàrọ̀ àdìmọ̀ rọ̀tùlọ̀ rẹ̀ sọ́lám àwọn àfáàr àwọn orípa ẹ̀rí tá a ní látọ̀dọ̀ ànábì tó ń ṣàlàyé bó láṣẹ bó lórí lò ẹnìyẹn ti tako orí méjì fàìmọ́tà kárìjọ àlè mọ́tà mí sàtàjà ìlíyà ẹni tó bá wá tako lórí tọ́láwọn ò ní gbà ẹni níjọba ìsìlámù ń bì tó ń ṣe lábẹ́ ìjọba tó wà tó bá kú lórí ikú ikú jàìlíyà irú ikú tó ń jọjú àwọn àbúláàbì iná lójú ni òkú bàbá tẹ ẹ̀pọ̀ òun ní kèfèrí torí àrẹ pé ẹni tó ní òrè kàwárí jípa àwọn kèfèrí káwá náà ló dìdí kí ni kèfèrí ò rárá ṣùgbọ́n ikú ló kú ikú jàìlíyà ni tó gbàjà ilé àwọn náà gbà pé olórí kan wà tó fi ọlọ́wọ́n bá dè lórí láwọn lórí ìgbàjà ilé àwọn olórí ara wọn náà ni wọ́n ń ṣe ẹni tó bá wà lábẹ́ olórí kẹ́kọ̀ọ́ ta kó tó ní kèé so lórí tó wá kú ikú ìjà ìléyà ló kú torí kíni torí àwọn ẹ̀rí pọ̀ lórí ilé ìjànsìn rẹ̀ nínú àwọn ẹ̀rí tó wà ní ẹ̀rí Abdullahi bin Umar radiyallahu anhuma qala onífẹ̀mí ìtọ̀rọ̀ sólà lọ́wọ́ ìtọ̀rọ̀ sólà onímọ̀gbọ́tà níbi ìtọ̀rọ̀ ìpé ní mẹ̀nkálà àyádán mìntọ́ à ẹni tó bá bọ́ ọ̀pá bọ́sẹ̀ pé òun ò tẹ̀lá láṣẹ kan mọ́ èyàn lè yẹ sọ lórí wa o àgbà yín lólórí o láti àwọ̀ àyàwó ẹ̀lẹ́kẹ̀yà àmọ̀tẹ̀lá ọjàtàlá tó bá kú tó bá pàdé ọlọ́run ọjọ́ gbélé àlìkìyàmù kò sáré jàre kẹfún tó bá fi kékeré tó ọṣẹ tó ọṣẹ yìí kò sí tí ó wí lọ́dọ̀ lọ kò sí àwíjàre kan kò sí tó lè sọ kò lẹ́rìí kankan lórí tó ṣe fọmọ mọ́ta kú wà lẹ́yìn olùkì tí o bá gbà pé olórí kan níwọ̀ lọ́rùn òun tí o bá pé aláṣẹ kan lòun ṣe kíni lòun tẹ̀lé mi ìgbà tó ń jà ìlíyà ìkó kí ló jẹ ìkó jà ni wa kí àwọn èrò rí kí rí wa. kámọ́gbà àwọn èèyàn aláìdá kámọ́gbà àwọn láàyè àwọn kan fọ́nà orí kan káńtì pé àwọn lórí ta ní òun èso lórí ìṣẹ̀sìn. òjòlè bá ti lọ lórí kan tó jẹ́ mùsùlùmí sẹ́ńtẹ̀ ní pẹ́ńtẹ̀ tó lè mọ́ dúró dédé ayẹyẹ yóò jẹ́ fájírù ni ṣùgbọ́n kíláàsì mọ̀ pé olórí tó tẹ́ bá ní kékeré sọ olórí ìṣẹ̀sìn káàní olórí táyé ó di ẹwà tẹ̀sí fún wa. arábìnrin òrí kí ń ṣe wọlé nù torípò ìjọba bá ní olórí kẹtẹ ẹ bá ti gbà lólórí tó jẹ mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni pé indirect ẹ ń pè ní kíni ń pè ní ni irú orí yìí sì ẹ ti fẹ́ wa pé àwọn olórí ẹ kìí sọ olórí tí ń sọnù wọ́n ti jẹ́ mùsùlùmí pé ní Islam ń sọ pé àwọn tó wà ń bẹ̀yẹn kọ́ ni. ẹran ṣe bá ẹran ṣe bá ìyàtọ̀ wà láàrin tó wọn ẹ̀dúró dé kéèsì ọ̀tọ̀ ni. agbọ́dọ̀ kíyèsí lè tí o bá ní tara mẹ́tara fẹ́sì náà ní tí tara tí o bá sí mọ́ mẹ́ tí o ságbọ́yé a lè tún nẹ̀tọ̀ ọ̀lẹ̀ jàmọ́ à àgbọ́yé àwọn sára fún mẹ́ aburú rẹ̀ ni ó ti fi fún àlùkò mọ́ yìí gẹ́gẹ́ bí irú tí àwọn Boko Haram àtàwọn tí wọ́n jọ wọ́n tí wọ́n ṣe káàkiri nínú ẹ̀rí mi tó ń kọ́ nípa bóòlà ṣe gbólórí lò náà ni hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní ànábì àbúrò sọ́lá bá ké ní man kárí àmìlì àmìlì ìṣe à ẹnikẹ́ni tó bá rí tí ó dùn tí ó dùn tó kọ̀ látọ̀dọ̀ olórí á nǹkan tó lórí ṣe dáa faliyesmir àdébìnrin kó yá adé sùúrù kó dé sùúrù nínú hadith kan ní àlẹ́ mi ní tàtàrọ́ ọ̀nà mi bá di asarọ̀ kéde ń jẹ́ asarọ̀ ẹ padà rí lẹ́yìn mi asarọ̀ ni pé àwọn tó jẹ gàba lé gbogbo ẹ̀tọ́ yín. àlejò wa ni ẹ jáde ẹ takò wọn ẹlẹ́ẹ̀ṣiṣẹ́ lábẹ́ wọn ẹ dasẹ́lẹ̀ ẹ gbógun tì wọn àlẹ́bi ni fàṣbírù kílẹ̀ gbìyànjú ẹ̀ sùúrù lẹ́ẹ̀ ṣe àtàbẹ̀lẹ̀kọ́ni alẹ́ àlẹ́ sẹ́mi wá ìlú nínú àbàtà lọ́jọ́ gbé ẹ ẹ̀rí tó pọ̀ jantere yẹn ló ń dùn yẹn tábà náà tó ń ti tẹ̀gbé níbi báàbù yìí bó là á ṣe bó lórí lò báàbù ìmọ̀ràn àwọn bó là á ṣe yín olórí bó là á ṣe bá wọn lò lórí ẹ̀ kò yẹ kí lèyí atakọ lórí ayọ̀ gbogbo olú jáde láàrin àwọn mùsùlùmí ló pọ̀ jùlọ táwọn yúróòpù mélòó lẹ gbọ́ pọ̀tẹ́ bá rí àjù Islam ilé òmùsùlùmí ẹ kí ní ẹ̀sùn wà wájú tí wọ́n láti mọ̀ sí irú nǹkan tí ó takò nẹ́sùn ìyẹn ló kọjá pé ní tá a bá ti gbàgbọ́ yé àwọn sáràpù kódà kẹ́rí àwọn àjù ní táàmù ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ tí ó mọ̀ mú anúbàbò sọ́lá ni ẹni tó bá rí kókò látọ̀dọ̀ lórí fàlíyẹ́tìrì kó ṣe sùúrù fàyínà ọmọ mi kárajà mi nà sùlùtọ́ọ̀nù ṣíbùrọ́n anúbì ẹni tó bá lọ jáde kúrò lábẹ́ olórí pẹ̀lú íńṣìṣì kan ló fi jáde ká ẹ mọ̀ pé ìfakòtò akẹ́kẹ́rẹ́ akẹ́dẹ́ afẹ́lẹ́ náà ni àwọn àbí àbí èkú ló fẹ́rẹ̀ wá fi bú wọn àbí nǹkan díẹ̀ torí pé táwọn pé ń ṣíbùrọ̀ oríṣiríṣi kan sẹ́ẹ̀lì mi lọ pé ẹ̀mọ̀ àtàtì peaceful demonstration tí wàá ti kéré ẹ̀mọ̀ káwọ yọ nǹkan ọjà sẹ́ẹ̀lì mi lọ pé ṣíìmù rọ́ọ̀nù gbọ́dọ̀ wo kéré mọ kéńkéńlé tó bá fi kó lẹ́ni olórí tẹ́lẹ̀ ọba kú mọ́ta mi tàtàǹjà ìlíya ìfòkélógún yẹn náà ìfòjà ìlíya ẹni tó wá kú nínú ìlànà yìí ń kọ́ tó ti lóun jà fẹ́sùn àdìsí mi lélẹ̀ bákan náà nínú ẹ̀rí tó tó wá nu hadithi ìbára mùsọ́mì kọ̀ọ̀lọ́ ní da ánà nàbí rasulillah kọ́lá nàbí pè wá fàbàyà náà hu àti bá a ti bẹ́yà bẹ́yà ni pé kí a ti bẹ́yà lábẹ́ olórí kẹ́gbẹ́ àgbà pé wọ́n lólórí wọ́n làá máa tẹ̀lé gbogbo bẹ́yà tó yàtọ̀ tó lórí àbá ṣe fún olórí àtúwá ń ṣe fún àmì kan yàtọ̀ kó lórí irú ìṣàtúnfí mọ́ni tó máa ń gbọ́ wọ́n bẹ́yà ni kékeré kan ti já nímọ̀ fífi kú ti kódà tí wọ́n tún lé débi pé tó ọba ti láàrin ọ̀sẹ̀ kan ló tún já ọ̀tún tún kínú gbà ọ̀tún tún bẹ́yà mi ṣe ọ̀tún tọwọ́ mi gbà bẹ́ẹ̀ làwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ náà ń ṣe léni àwọn Ikhwanul Muslimun ó wà ó láwọn nǹkan tó wà á ti bẹ́ẹ̀ àìsàn máa kà fún ọ nǹkan gbèsè nínú àwọn àtàkùn agbèsè rí Facebook láìpẹ́ àwọn tó wà àṣírí wọn yẹn àwọn ẹ̀ka àwọn tó wà ń lu àyínà ìbáraẹnìṣẹ́ nu nínú ẹni àtàjà rúf tàdáàrú lu pé ọjúra rẹ lẹ pátápátá tẹgbẹ́ bá ní ọmọ wọn mi lọ ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ wẹ̀yìn. àtàdáàrú lu pé fún kíni fẹ́ẹ̀sì ni òkè tó wá pé sẹ́ni ọdún ta kẹ̀sí ńkọ́ dáàbò tó ẹlẹ́gbẹ́ náà ni. ṣùgbọ́n ẹni tó àti ẹgbẹ́ àfúnita ni lólórí bóòlù àti ẹsẹ̀ fún wọn ni yóò lè gbọ́ gbogbo àlálọ́wájú rẹ̀ bọ̀tú wo adínà àgbẹ̀ ẹgbẹ́ àkútọ̀ odidi kí ni wa olórí wa. Ubẹ́dà bùnú sọ́mi tó náà ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àníbà ọ̀rọ̀ sọ́lá fàkọ́l fíìmù àkàtà àlẹ́ ìlú nínú àdéhùn tó bá wọn gbé ńjọ́ náà ni pé àǹbáyá aná alàsámù ìwà sọ à. Pẹ̀lú bẹ́ẹ̀ àdíje mi pé ẹ gbọ́dọ̀ máa gbọ́rọ̀ tó lórí lẹ́nu. Ẹ gbọ́dọ̀ gbọ́. Ọ̀sọ́ à ẹ ti gbọ́dọ̀ tẹ́lé. Ẹ rí pé nínú ìwáyà mi àdé mi pé àlékún bìtẹ́kù bùnfàríà ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ tó lórí lẹ́nu kẹ́ẹ̀sì tẹ́lẹ̀ wà ń ta amọ̀rọ̀ aleikum abudul kó àwọn jẹ́ pé ẹrú lẹ́bi jẹ́ kíni lẹ́bi tó lórí lẹ́yìn lórí ìrìnlẹ́ ọ̀kẹ́ àwọn olórí tán àwọn fana àwọn ẹ̀yìn àwọn tápánì àwọn gára ni yìí ń fọ́lọ́ kan wà ó rà kán mú kálàbá tó wá jẹ́ mùsùlùmí tó jẹ́ kíni tó jẹ́ lórí olórí wà láwọn tó bá ti jẹ́ mùsùlùmí ògbóǹde tọ́ba wà nínú ìlú adúgbò yẹn papọ̀ èyí tó lórí ọjọ́ tó jẹ́ mùsùlùmí àá lọ lórí ti mùsùlùmí lọ́tọ̀ ni èyí tí ò jẹun àágbọ̀ngbọ̀n àlágbára àdìgbé kínní àmọ̀tẹ́lẹ́ níbi tó bá ti ráì èyí tí ò ráì tà ní káyọ̀ tẹ̀lé ètò tọ́ torí pé tó jẹ́ mùsùlùmí rẹ̀ tẹ́lẹ̀ tó bá pa aládé ní tí ò dà ní tẹ̀lé. Ubada bin Sọ́mi, ó ládé ń sọ́mi pé lọ́dọ̀ ànábì ní táwọn máa tẹ̀lé. Fíìmù ìṣàfihàn nígbà tára wa bá yá nígbà tá a bá ń dunnú ẹ kíyèsí o kèrè pé gbàtí kan bá ti jọ́mjọ́m lọ́mọ tẹ̀lé lórí ó ní àmọ́ agbáde ń pa àmọ́ tẹ̀ lánàbì àmọ́ tẹ̀ lẹ́sìn yìí àmọ́ tẹ̀ lólórí fíìmù ìṣàtìnà nígbà tára wa yá sínú wa dùn wọ́n mọ̀ kọ̀rọ̀ ìnà àdígbà tára kọ̀ nígbà tára ni wa lágbègbè ìdàrúwó ní ọdún pàṣẹ kan ó pé ara ti wá gbogbo wa o àfi kí gbogbo ẹ̀rí kéde ká dàrú báyìí. bó o tẹ̀lé ńgbà tí ọrójú ráyè náà ìgbà ráyè ni wà á tẹ̀lé. fi òsìrì náà nígbà tára ní Wa wà yóòsìrì náà àbí gbà tí dẹ́kun wà fún wa wà á sára ẹ máa wo tí àwọn sọ̀hábà tó ti wo tó fi jẹ́ ládé àti ẹ ní wà á sára àbí wa lórí. sáré bá tẹ àdéhùn yìí jẹ́mẹ́ àdéhùn wa Muhammad sọ́wọ́n mọ̀ tẹ̀lé orí kódà ńgbà tó bá jẹ gàba lé wa lórí sọ́wọ́ ó wà láwọn kan náà yìí ẹ̀tọ́ wa náà fi dùn wá yìí ìfẹ́ tó ẹni dùn yìí orí fún owó tẹ̀ ń tiẹ́ ní òfẹ́ ìtọ́ mẹ́rẹ́ ní òfẹ́ ni àwa ní fi ìgbẹ́ káfí lé káfí fọ́ ìtọ̀ ẹ̀gbin làwọn méjèèjì àwọn oúnjẹ ń tiẹ́ ní òfẹ́ ìwọ náà wá bẹ́ẹ̀ fi tẹ́ ní òfẹ́ láti fi di rárá. yẹn lànà mi sọnu hadisi mi nígbà tó sọ wà pé lábára wa ànábi ni ètò akọ ẹkún wọn lẹ́tọ̀ tiwọn kọ́sí àlùwọ́ akọ̀kùn ẹ̀yẹ béèrè ẹ̀tọ́ ti lọ́dọ̀ ọlọ́run onígbà ti dùn yín lẹ́tọ̀ ẹ̀yìn ẹ̀dẹ́ kínní wọn gbogbo kákírun lẹ́yìn wọn kátẹ̀lé wọn àtàwọn ti kà lọ síwájú ní gbogbo ìkíni wọn ni wọn òní fún ẹ̀rí gbogbo ilé ìlànà ìgbà sọ́lá ni ó sọ fún wa kúrò bí àdìsí mi ó ní kọ́yẹ́kẹ́ ń pẹ́pà dẹ bí mà àhábà iṣẹ́ yẹn fẹ́ ni àwòkárì ha níbi riwaya Abdullahi bin Umar àbí ń tọ́ àfẹ́ ọ̀gbọ́n ni mọ́tẹ́ ẹ̀kan ti kọ́ ìṣe lómi ọ̀tẹ̀ ni wọ́n ti yóò sáfẹ́ tẹ́lẹ̀ àbí ẹ̀kọ́ ni wọ́n abẹ́ ilé ẹ̀ka tẹ̀sùgbọ́n ní bó ṣe rí ni tó ní kó o mọ̀ ẹ̀dí tẹ́bi tẹ́lófin àtẹ̀lé wọn náà bẹ́ẹ̀ pé ibi tó ọ̀fẹ́ nìkan lọ́sì tẹ̀lé aláṣẹ ibi tó ọ̀fẹ́ ń kọ́ ọ̀ní tẹ̀lé wọn rárá àá tẹ̀lé wọn ibi tó bá pa aláṣẹ tí ò bá ti sí ìṣẹ̀lẹ̀ ọ̀nbẹ. alẹ́bi ni ọ̀bádàmù nìkan tó ní tí alẹ́bi tó gbọ́n bá dé ni pé wàhálà nìyẹn ṣe àmúrò àhàlà àìbá ẹni tó bá ti wà ń di ọ̀rọ̀ tójó lórí àìbá ṣe fanfa ṣé bó láti lé kúrò. ẹ̀rú ẹni tí dáwọ́ àwọn akọ̀ṣe an'oze làánú òṣèlú òkè òkè wo lè ń lọ ẹni tó wà ń bẹ̀ ń kọ́ ẹ lè kúrò ní tẹ́lẹ̀ bá ti dókè ẹ̀yẹ ti sàlẹ̀ ní bó làánú òṣèlú kíni bó làánú yìí ni wàá rìn kẹ̀kẹ́ mọ́ yìí ni jẹ́ wá sí lọ́dọ̀ tiwọn yìí ni tiwọn ọ̀rọ̀ wọn wọn ìmójútó fi dókè mu ọlọ́ni wà ádà lọ́wọ́ wa ọba sọ̀rọ̀ gbàgbọ́ yẹn pé tó wà lórí àkídà tó dáa náà ti ṣe eré ìta ń pèyàn sí náà áfíríkì àkídà wọn bó ni ó ṣe dá afọ̀rọ̀ ìbádà fún ebó náà ṣe kírun tó ń gbà rẹ̀ tó ṣe dá iṣẹ́ eré ti dúró nu ọlọ́ọ̀ni irú ọ̀rẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ abọ́n ṣàdé láyà sàlìfánà òfìlà àrùt ọlọ́ọ̀nà láti jogún lẹ̀ ayégbébó láti dókè jẹ̀mọ́ àbíká kìí dá wa dá tí ìjọ tiwa náà lé kíní kódà kódà gírígírí táwọn yẹn ń ṣe kábọ̀rọ̀ àkídálẹ̀ ká máa yanjú ẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn mọ̀nú kí wọn mọ àlùwàlá ṣe ká máa yanjú ẹ̀ kí ló wá kù ká mùsùlùmí ẹ̀fà kórajọ káwa náà pọ̀ ká mẹ́nìkan débẹ̀ ẹ̀ tó wà mẹ́ nǹkan ṣèlú yẹ ká máa tún ṣe ní ká mẹ́ta débẹ̀ sábà jẹ́ pé ìyẹn ni gbogbo èèmù dáwà wa ìtumọ̀ rẹ̀ ni pé à ń takọ̀ àdìsí tàbí pé wàhálà nù náà ìbò lórí ṣe fanfani. ilà àǹtárọ̀ òkú fúrọ̀ǹbà wá gbàbẹ́lẹ̀ ṣèyí ò nígbà tí ẹ rí i pé ẹni tó jó lórí ó ti di kèfèrí tẹ́ẹ̀tì máa géètì kọ́ ni mo rò pé ń tó lórí ẹ̀ ṣe ilé ẹja wò ó kí ló ṣe ilé ẹ̀wọ̀ bá lu kíní obóbìnrin bá wọ́ ṣéyí náà wà á ti di kíní báwò ó ṣòfin báyìí ilé o akẹ́lẹ́ ẹ̀wọ̀n Saudi ẹ̀ ń ṣe fún Amẹ́ríkà tó wà náà ìtọ́jú pé yẹn ni kèmé yóò jẹ anábì fi bà wá àti tí ó kílé ẹ̀ kèé ṣe pẹ̀lú rújú ẹ̀rí ìdàkún nínú lọ ìfí ìbùrán tí evidence kílé ẹ̀ ní báyìí látọ̀dọ̀ ọlọ́gbà ah, ẹni dídí kíni kèfèrí ìgbẹ́lẹ́lẹ́sẹ̀ mọ̀nẹ́sà rẹ̀ fóònù ẹ̀ ti gbé fóró ìmọ̀tẹ́ bá rí yìí kódà kó wọ́ọ̀dù jù bẹ́ẹ̀ lọ ẹ̀rẹ́ kí ni ẹ̀ sì dúró lẹ́yìn ẹ̀ náà ni ẹ̀ sì dúró lẹ́yìn ẹ̀ náà ni. torí pé àwọn sálàfà àwọn sọ ìmọ̀mù ahmed àtọ́rí náà fa sálàfà wọn àti wọn ní ìpàkókò kámọ́ lórí ńjọ kan aburú tó ṣẹlẹ̀ ń bẹ̀ alimọ̀ fún bíi sixty years bẹ́ẹ̀ náà ẹ̀rẹ̀ kọ́ olórí ìlú kò gbà bí lónìí àti gbogbo ọmọlẹ́yìn lọ́sẹ̀ kan nínú ìlú ìjẹun ṣẹlẹ̀ aburu ka jù kan lọ abdullahi ibn mubarak rahimahullah ta'ala olórin kan tó kọ ó ní láwùlà àìmọ́tòná kọ́ńtì òbá sáwọn wa ní wọn dúró dédé tí òbá sí wọn àti ẹ̀ ní kankan àti tó dúró dédé àti tó ń dédé láàpámọ̀nù lánàá ọ̀nà ọba ti kò sí olórí kankan kò sọ lápá kò sí kankan kálukú náà lè ṣe bó ṣe wù. abdullahi bin mubarak ó ní tí o bá tó lórí látàmọ̀nù lánàá tó gbọdọ̀ ọ̀nà ò bá ti fara rọ àti ìrìsí ní yànnà ò bá ti lé kíní ò bá lé torí ní nǹkan lórí bá pàdé. làkàna àti àfùnà nàbàlì àkùwánà pàápàá jùlọ àwọn tá a jọ lẹ láwùjọ báyìí àwọn tó jẹ àkùwà bí àwọn olè adigunjalè ayẹnijẹ apani lẹkùnjáyé àbámọ wúlò àwa ìjẹ ni ẹrẹ ọlọpàá òfìlẹ hàn fílẹ kò sọlọpàá lẹ àbàtẹ ẹrẹ nìkan rẹ pé kí ni wọn ẹrí gba wá mi lẹ tó kí lọ sí ta lọ pè wọn tẹ tẹ ẹrẹ nìkan pè gbogbo dàbí rẹ ìyẹn ló fà pé ìlànà àwọn ẹni ìṣíwájú wáyé àwọn fáàmù aburú tó wà ń bí ọ̀rọ̀ ìtakò lórí lẹ́nu fi mọ́tàlá sínú àkídà lórí jẹ́ àsìlù kan nínú òṣòlá al-sunnah wal jamaa tẹ́gbọ́n tó bá rí tí ó takò lórí ọ̀nà kẹ́sí kejì ó bá dúró lórí ẹ̀sùn náà yóò kù àsìlù yìí ìtọ́jú pẹ̀lú òṣùlù lọ àsìlù yìí tó bá ti gbé gbági tí ò dúró nínú ẹ̀wọ̀n ti pin wọ́n ní oníbírí àná tẹ́gbọ́n sínú àwọn ẹni ìṣíwájú mẹ́ta àwọn ìmọ̀mù ahmed nù. àwọn àbá abẹ́rẹ́ àtẹ́lu pé ìnáwó yàrá sọ ìfà sá ìfà fún ọ̀nà pẹ̀lẹ́ iná rí pé yẹn lè yọ̀dà tó lórí. bìlífù tó ní lásán gbàgbére sábà tún náà. eléyìí ó ṣe pàtàkì fẹ́nu kọ̀ọ̀kan wa kí agbòye dáadáa ẹ̀rí. wọ́n ní ìgbà tá a tó lè takò lórí pé ọkùnrin bẹ́ẹ̀ àwọn oṣù fàǹfà tó tọ́ kúrò ìgbà tó bá di kèfèrí tẹ́fídẹ́ǹsì kílẹ̀ tó ẹ̀kọ́ àwọn ẹ̀yin márùn kẹlẹ̀ ẹ̀kọ́ ẹ̀jọ ìwọ́ta lé pín kèfèrí àtìmọ̀ ah, àti bọ́lá lágbáyà náà wọ́n pé ẹ̀yin náà tí wọ́n ń ṣe yẹn àwọn lórí òtí di kèfèrí báyìí àwọn àfẹ́ẹ̀sì ni wọ́n dábí wọlé. Ànábì ní ìndàkún min Allah fi burhanun tí ẹ̀rí kílẹ̀ látọ̀dọ̀ ọlọ́pẹ̀rẹ̀ àwọn afáàtúwà fi kí mọ́ àwọn sàlàfíyà tó wò láàrin tẹ́ bá rí ibi tí ẹ̀rí ti kílẹ̀ kó lórí kèfèrí ní pápá lumi tó lè wọ́n jẹ́ kèfèrí ẹ̀dùn wa sọ pé ó tún kúkú wà ó tún kagbára òkè ó ti kílẹ̀ ẹ̀fẹ́ nìyí bóyá kèfèrí ẹ̀rí nípìnlẹ̀ èèyàn kà ilé ìkó nídìí kó kílẹ̀ mọ́ kèfèrí nípìnlẹ̀ fúnra jọlẹ̀ ń jẹ́ tako bẹ́ẹ̀ tẹ́ lágbára jọ̀wọ́ kí ló tún díje mọ́ ni ìyẹn akẹ́mọ̀ ṣe ń tọ́lọ̀ ń gbogbo eléyìí táà fà ti yanjú ni. náà wà ní mọ́ọ̀gùn bàtọ́ àwọn kọ́mẹ́ǹtì lórí àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní fi abil ahadith àwọn àdìsí tá a sọ síwájú yìí wọ́n ló jẹ́ hujja fún ẹ̀rí wa ń bẹ̀ fi tarkil khuruj ala a'immatil dawla kílẹ̀ rí ìtọ́ka pé a gbọ́dọ̀ gbẹ́jù sílẹ̀ ìmọ̀ àtakò àwọn àìmọ́tòlìjáwò àwọn olórí tọ́jà lábòsí wàlúùdúmi fáàmù ìwà sọ àtìláhù a gbọ́dọ̀ dún ní ìmọ̀ tẹ̀lé wọn ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu. والفقهاء مجمعون على أن الإمام المتغلب طاعته لازمة àwọn àfáà onífikẹ́lẹ́ ni wọ́n kò pé al-imam tó wà mùtàgálì tó jẹ gàba tó sọ ẹ̀dọ́ lórí tá ń gbé síbẹ̀ kò sí tókàn wá tó àti dọ́ lórí náà ẹ̀yìn tọ̀ àtúhù làzima dandan ní ká tẹ̀lé. mọ́sálà kí wọ́n bá àfa nínú náà máa ń sọ pé bò láti yọ lórí nínú ìtọ́ máa ń sọ náà ni pé èèyàn lè ọ̀pá tẹ̀ tó wà mẹ́ ìgbà tí wọ́n bá rẹ̀ kí lẹ́yìn wọn sọ fún ìtọ́ ń ṣe yìí kí ni àìdá ni o ìwà àwọn kàwárí yìí ni o tó bá tọ̀ sí ìdí ńkọ́ ó di dikí ni ó di dolórí náà sùn irú ẹ̀ ló fẹ́ ni àrọ̀ yìí sùn ní mọ̀tàgá lè sùn kẹtọ́ bá kúrẹ́ ní tó wà ní ìlànà tó lè ìlànà tí ò dání so bóyá wá báyìí débẹ̀ àbótá ìdá kan ìyẹn ò kan wá tó láti dolórí àtùmọ̀pọ̀ náà ní olùtọ́ bá bá tó ń fi ìyẹ́ bóun náà lò ẹjọ́ tó sùn sí ni ìyẹn làwọn afáàfin sọ pé ní ẹnu kò lórí pé alimọ̀tà الرئيس المتغلب أو الإمام المتغلب طاعته لازمة كاتلي تجددني ما أقام الجمعات والجهاد lópin ìgbà tó jẹ́ wípé ó ń kírun jímọ̀ fún wa bákan náà ó ń jagun ẹ̀sìn wàá lè tọ̀ àtàwọn káírù mìíràn kò lóde àlẹ́ yìí ká tẹ̀lé ó dáa ju kí àtàkùn lọ lima fi dhalika min hakimi dima eléyìí ló yẹ ká lè sọ́rẹ́jì àwa mùsùlùmí ká mẹ́lẹ́jà ara wa lẹ̀ lọ́nà tí ó tọ́ pàtẹ́tì lè dà mọ́ bákan náà àwọn èèyàn bí tí wọ́n sàtàbẹ̀ pé àti takò lórí táwọn ọmọ ìsàbúrú eré láti mú ọ balẹ̀. lẹ́yìn kaba ni àwọn tá ń jà fún abẹ́tọ́ jà mẹ́tọ́ kẹtẹ́ bá kóra yìí tán ìyẹn máa mú bó kẹjọ yìí ẹni èdè mọ́ owó bí kú kíní kàlà wá sí owó ti ṣẹlẹ̀ náà ju kàngẹ̀ lárúbáwá àtọ́ protest ọba mú wọn pé àwọn àwọn òbèrè olúbáwò ọkọ̀ sọ́ọ̀bù wọn pa báyìí yóò àwọn òbèrè wa ẹ gbèrè ẹ̀bọ̀ tí irú tí yẹn bí ó yín. ṣùgbọ́n bá ti ìṣẹ̀ àwọn èèyàn fakọ́lá àìdọ̀ alimọ́ fún bàtọ́ọ̀lù tó sọ pé ní dálà hàzà kúlù hù alà sárkìlì kúrú jà alà àìmà gbogbo ń tàà sọ náà wẹ̀rí kò fi ń tó ń tọ́ka sí pé àgọ́rọ̀ dèjìnà sí ìmọ̀ àtàkà wọn lórí wàhálà yàṣùkọ̀ asọ́lù mùsùlùmí bákan náà ẹnu àmùsùlùmí tó ti kọ àwùjọ tó ti tò ká má dàrú ẹ̀wọ̀n tí àwọn boko haram ṣe é sì tí ó dà àwùjọ rú àwọn míì fi kó lé wọn ti sáyẹn rojú tó ara wọn mọ ìyẹn náà pè ní ṣàkó àfọlù mùsùlùmí àwa bí táwa mí làwọn kẹkẹ àtọ́ débẹ̀ náà lè sọ kẹlẹ lúmi lú tó pọ̀ ó ti kó nílùú kí náà ṣe ń dá àwùjọ rú. wàhálà yàtọ̀ sábàbù ilà sáfì dìmá wàhálà kìlì harim bákan náà kí mùsùlùmí má lọ gbígbésẹ̀ tó jẹ́ pé ní yóò lè dì sí sáfì dìmá ìmọ̀ ìmọ̀ dẹ̀jẹ́lẹ̀ wà hapkil harim àbí àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀wọ̀ lápẹjọ ìsìn àwọn ìyàwó ìpínlẹ̀ ọ̀wọ̀ ni àbí nígbà tó bá da gbogbo ẹ̀rú sí àtobìnrin àtọkùnrin náà ni wà ló ìlà yìí lò ìlà àyẹ̀ fọ̀rọ̀ ìmọ̀ sàrò ìlà fàdáwà tó islam àyà títí máa ń bá ní kẹfẹ́rí wàyú sí ìrọ̀ ìlà fàdáwà tó islam tó fi nǹkan mìíràn tó yàtọ̀ sí sí islam pépè sí ìgbà yẹn fàlà àtọ́ àtàlì màkìlókìn àní kò tó sáwọ̀ ẹ̀dá kálígínì ká tẹ̀lé mọ́. gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wa lò ẹgbà kó ti hadithi fún wa ọ̀rọ̀ àwọn tá lè bára nínú ẹ̀sìn náà fún wa lélẹ̀. alimami náà wẹ̀ rahmatulah ali àwọn ìlànà yẹn lórí irun tó jọba yìí díẹ̀ nira mú wa mi tábà wọnú sẹ́rí wọn fún sọ́yìn muslim a rí àlàyé alimami Nawawi tó pọ̀ ní bábù ìmọ̀ràn ara tí wọ́n sọ pé amọ̀lù kúrú jà lè yìí wà kí sáàlù ẹ̀ka la taka àwọn olórí à ń jáde sí wọn pé ànígbà à ń bá wọn jagun fa àrọ́mù bí ìjìmá ìlú mùsùlùmí ẹnà mùsùlùmí kò pé haram yẹ kí èsì tá a bá ń kó ti bí o ẹ̀rí pé tó bá kó ti àwọn ọ̀rọ̀ mìíràn ní ìlàfù wà ìmáàmù Abu Hanifa sọ báyìí ìmáàmù Ahmadu sọ báyìí ṣùgbọ́n yìí sáà ń kóòtì fúnra wa ìyẹn àti kóòtì kìláàfù kìláàtẹ̀ kan tó gbàgbé tó bá yapa eléyìí tó ní bẹ́ẹ̀ kó lórí ẹni ibi ni. wà ń kánú fátakọ̀tà ń zọ̀ọ̀lì mí gbogbo tó wà máa ń wò làwọn àfáà ti sọkọ̀ tó kó làbáwọn olórí yẹn jẹ́ fásákọ̀ òkì zọ̀ọ̀lì mí alábòsí èèyàn alábòsí ni wọ́n ọ̀sẹ̀ kìnnìkan kódà kẹjá alábòsí wàkọ̀tàbọ̀ arọ́tì àhàdìs bí máàná máa zàkárò tó. alimami náà wáyé pé àdìsí fi ó bá kí n tí mo sọ yìí ó pọ̀ jántẹ́rẹ́rẹ́. wà á jìmọ̀ alùsùnàtì wà alùsùnàtì anáwòlá yẹn ní asìlù sultan bilfos. fẹ́ẹ̀nù àwọn àbá àsùnàtì kò pé ìmáàmù kan olórí ìlú kan ó jẹ́ pò kí ìyẹn ò mí ní pé ẹnu wọn kò lórí ẹ̀ pé ìjọ lórí ìlú àbí olórí ìlú ìjẹ́pọ̀ kí rẹ̀ ò sí ìmí ni pé káàdì kíni ayọ̀ torí pé àwọn èèyàn míì lé ní àwọn nǹkan tí ò tó nǹkan ni wọ́n máa ń kàwé wọ́ ẹni ẹ̀wò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ àwọn ohun tó ṣe bainal mubah famaha falfudo wa ma'asiya ẹ máa rí ní ọmọdé tó tọ́ àìlẹ́yìn ó ti burú ju ewọ́lẹ́ tó lọ́ọ́ ṣe àìlẹ́yìn ẹ̀sẹ̀ ní tó tọ́ kò tí ì báyìí àbí wọn nílùú kan tó kó fẹ́lú kan wọn ti di kẹfẹ́ náà délé à wọn tajà fúnra wọn náà tajà fún sínú ètò àbí ìlú náà bíi bíi lágbájá sí lágbájá làwọn náà ìyóò tí burú ẹ̀yàn lórí báyìí ọmọbìnrin bá kò kí wa kò kí nù ẹ bá lọ bí pé ṣe ń tọ́ ọ ṣe o sọ́lọ́ ló ní ọ ṣe tí wọ́n mú àyàwó fún wa sọ àwọn àlàálì ẹ̀hẹ́n ìgbà yẹn ló ń ṣe pé ń ṣe kí ni ẹlọ́kọ̀ kúkúrú nù torí kó ṣe islam makana muharrama ètò jẹ́ wọ̀ ló fẹ́ máa sọdẹ̀ tọ́ ṣùgbọ́n wọ́n tó ń tajà tí wọ́n náà fẹ́ léyìí tọ́ tí wọ́n náà ṣe kíni tọ́lu ọ̀nà míì irú tó ṣe ni wọ́n náà ṣe wù tí wọ́n fi nǹkan yóò da ìwà kò kí ó sì gbé láti ṣe kíni láti ṣe ìwọ́n tó bá bí pé sọ tòótọ́ ṣe ń tọ́ ṣe yìí da òun náà ní kò ṣe kíni kò dáa tẹ́lú ilé wa kò kí tí ò bá sọ di ẹ̀tọ́ àdéhùn kò di kèfèrí alimọ́ muhammed wa tún tẹ̀sán pé wà láàyè ìlú kìsà lùsùlùtọ́n kò tọ́ka mọ́ gbógun tàwọn olórí wà lálùkùrú jẹ́ àlẹ́ yìí kò tọ́ka mọ́ takò wọn lè áàdìmínà náà sínú àwọn èèyàn kẹ́kà mọ́ takò wọn fàmọ́ nfa àlàzàálì ẹnikẹ́ni tó bá tẹ̀lé fáwọn mọ̀mọ́tẹ́ni ń mọ́ oníbídíà ni kẹ́mọ̀ ìlọsíwájú pé ìkan nínú àwọn òṣèlú àdìsọ́nà yóò takò yìí oníbídíà ni ala ghairi sunnati wa tariq tí bá pẹ̀lẹ́ lóní súnà kò sí lórí súnà kò sí lórí lójú ọ̀nà. ẹ sì rí kan nínú àwọn ẹ̀ka àwọn ìkọ́nù mùsùlùmí nílùú wa yìí náà ló ṣẹ̀ dá fatuwa ó ní mọ́sálà tó kẹlẹ́ àpò wà lórí ẹni ó falọ falọ fàbọ̀ nítorí ẹ̀gbọ́n náà ni pé tá a lè ṣe kíni tá a lè ṣe ni tó wà peaceful ẹ ló fún ìbọn náà ti ṣe tó wà bẹ́ẹ̀ àwọn òyìnbó tó gbé ga lẹ̀kẹ́rẹ́ náà ti ṣe. ẹ gbogbo táwọn èèyàn bá gbé wá kọ́lá ẹ kà á máa ń gbádànù ìmí tó bá lè ṣàǹfààní fún àámú nínú rẹ̀ ní protest wà ẹ lọ gbọ́ tó lè sọ láìpẹ́ yìí nítorí ìjọba méjì lọ. ẹ̀rí nígbà tó bíi ká yá apá táwọn Yahudi àti Nasara ìròrí wọn ni àbí ìlú ìròrí wọn kan lélẹ̀ agbọ́dọ̀ yà apá sí ìgbọ́n mi tó àti lé ṣe wọ́n ní ká takò wọn irú ẹni tó sọ̀rọ̀ yìí náà ni ọmọ ẹgbẹ́ fẹ́ Coca-Cola káwọn èlé kí ni káwọn mú tí Coca-Cola ní oúnjẹ nìyí o ìròyìn là níbi sọ ẹ kí sọ̀rọ̀ yìí ibi tó yẹ ká takò wọn ní kòtò ìwọ̀n tó bá gbé àlà àgbàdànù àgbàyìn wọlé ṣe protest lè dáa láti jà fẹ́tọ̀ ṣùgbọ́n Coca-Cola àwọn yẹ̀wù dín náà ń ṣe káwọn èlé kí ni káwọn wòye o ẹ̀yẹ́ nù káwọn eléyìí níbi tí wọ́n lọ wọ́n ẹ̀ sí lórí sunna káwọn gbàrà ta fún wọn bàbá ara wọn ní súnmọ́ lórí irú àwọn èyí lájọ ọmọ ẹsẹ̀ kò jọra wọn ẹgbẹ́ òpẹ́ra wọn ní sàlàfíà ṣùgbọ́n abẹ́ súnmọ́ ló ń sáájú ẹgbẹ́ súnmọ́ tẹ̀lé súnmọ́ àwọn sàlàfíà ń lò àwọn sàlàfíà ó ṣùgbọ́n kí ni wá alùsùnmọ́ tí wọ́n jọ náà àlèmọ́ mi tẹ́lé àmì tó bá tilẹ̀ tí ń ṣe pèsè láàrin méjèèjì tí ara mi oníbídíà náà ilé ìyá gbọ́dọ̀ gbọ́yé torí pé ní ìtakà àwọn olórí ìlànà àwọn onífúnà ni. Ah, afwan ìlànà àwọn onífídíà ni afwan alimami ahmed adúntẹ̀tì wá pé wà kìtàlù lùsù kágbógun ti olè afwan kí tó débẹ̀ àdìsí mi àbúyẹ ká tó ń kà fúnra wa. náà anábàbà sọ́lá ó sọnù ọ̀rọ̀ rẹ̀ kan pé ìnáwó sàtàkùnà àhá àná tún wà hànà àwọn wàhálà ìsúná padà máa tẹ̀lẹ̀. fàmọ́nà àrọ́dà ń yufarriqa amra àdìl umma wàyíyà jẹ̀mí ẹnikẹ́ni tó bá fẹ́ mú àwùjọ àmùsùn tó fẹ́ túká lẹ́yìn ìgbà tá a ti papọ̀ tá a papọ̀ lórí olórí ka aláṣẹ kan fàdìrí búhù bìtẹ́yì ká ìnàmọ̀ káàdì ẹ káyé na máa káyé gbogbo bá ti wù irú ẹni ẹ ṣé mùsùlùmí la gbá ẹgbẹ́ mùsùlùmí tó bá fẹ́ dàrí àwa àwùjọ mùsùlùmí ṣé mùsùlùmí la pè ní àbí kékeré ẹ mùsùlùmí náà sì ni ìwé mùsùlùmí lè wù akápá káyipẹ́ lóyè sì náà tó kéwòn sí lára mùsùlùmí tó fẹ́ dà àwùjọ àwa mùsùlùmí lónìí ìyẹn ni fatuwa àwọn fáwọn lórí pé àwọn kàwárí tọ́ba rí wọn lè kíni pípa wọn tó lẹ́fà àlébi kẹ́ló ti kọ́ fẹ́lẹ́ ìdílélẹ̀ láyín àdúrákùtù káyé pé mo rí wọn ni mo bá wọn láyé ìgbà tó mi sọ ìfàtà àwọn kàwárì fúnni là tó lánàá kọ́tùlà òun bọ́lọ̀ ń ṣe pa àwọn ọjọ́ húdù ní ìbálẹ́ kíni ìbá pa wọn. ìlú àwọn fẹ́ńdà ló wà ilé àmú tó bá mú pátá wọn ní ẹni pé wọ́n pa wọn kò sí tó burú bẹ́ẹ̀ àyàfi tí wọn bá tó bá bákan nínú hadithi yàrá ọmọ sálámà yàrá ọmọ sálámà gba abájọ ànábì pé ní sàtàkùnù umara ẹ mọ̀ padà ráwọn olórí kan fàtà àrífún ẹ mọ̀ ká olórí mọ̀ ṣe dáadáa àwọn ọjọ́ dáa fún ọmọ ṣe lè ṣe tán wàtún kírún ẹ ti mọ̀ rí sí mọ̀ ṣe ká à eléyìí burú kò yẹ ká ṣe léyìí faman arọfa bàrìà ẹni máa ń pẹ́ tí ó takò wọn kò sí tó da, wà mọ̀ ní ankara sálìmà ẹni tó bá takò àìsẹ́sẹ̀ yóò mọ̀ dà ẹni tó ti mọ̀ lásán wọ́n ti takò náà ni ẹlòmíì àfẹ́ tó wò bá sí ìgbógun tì wọ́n owó dídé kínní takò wọn irú gbogbo fatuwa bá ń kó tì yẹ náà àwọn àfa yẹn àfa ìjọba làwọn yìí gẹ́gẹ́ bí fọ́ gbogbo àwọn ṣẹ́kùn bá ṣẹ́kùn tèmi nù lẹ́nu àwọn ṣẹ́kùn làlùbá wọn àwọn afá ìṣẹ́kùn àkàlẹ̀ lẹ́yìn àwọn àmẹ́ni àwọn àfa ìjọba sí sábà ìjọba kankan náà náà ń tẹ̀lé àtijọba tó wà ń bẹ àtàfà tí ẹ̀ ń sọ ẹ̀rọ náà tún sáńkà ìsàgbà gbogbo wọn. ṣùgbọ́n nígbà tí mi rí fẹ́ ni bá obìnrin bá tó dé olórí mo bá nígbà tí mo ti rẹ̀ lọ́kàn tí ìsìn lágbára àti lẹ́kìnní àti déwájú àlébi ilé ọba ti àǹkátà ọta kò wẹ́nu tí wọ́n tí kéèyàn ṣe kíni kọkùnrin bá obìnrin bá wọ́ ọ̀ ṣe jù bá lọ lágbára jù bá lọ anábìlẹ̀ tó bá ti ṣe báwọn kó lórí pálímọ̀ ó ṣe kíni ó ti bọ́ kò lẹ́sẹ̀ kò dìfẹ́ ni wọn lórí ẹ̀já àánú sọ pé wọ́n ń tọ́ ṣe tí ò dáa ṣe kíni adìfẹ́ ni wọn ṣùgbọ́n ogun ká gbógun tí wọn là ní ṣe anábìlẹ̀ tó bá ti kọ̀ bẹ́ẹ̀ ó ti bọ́ kò lẹ́sẹ̀ lọ́rùn wàláàkì mọ̀ rọ́bíyà ṣùgbọ́n ẹni tó bá gbà pé ń tán ṣe dáa tó náà wá ń sọ̀pọ̀ tí wọn lórí àìdá òun ni ó ṣe ń tí ò dá. kọ́ọ̀lù àwọn sọ̀hábà wa kúkú ń béèrè lọ́wọ́ àlẹ́ wípé afọlá ló kọ̀ kí ló hàn àwọn olórí tó ní wọn mọ ṣàìdá yìí kákúkú gbógun tí wọn kéèsì o àwọn tí àwa ń béèrè lónìí tó yẹ ká bá wọn ti bá wa béèrè ẹ̀ kò sí ní tó wà ní ẹ̀sìn ilé anábìrin olórí tó ní owó ìjà dáìdá yìí nípa kó gbógun tì wọ́n anábìrin kọ́ làlá rárárárárá o ẹ̀ gbọ́dọ̀ gbógun tì wọ́n máa ń bá lu lókun gbàdá wọn ní kíni láti ń kírun kí làlẹ́ fìdí wọ́n yẹn lókun gbàdá jẹ́ mùsùlùmí. ayà àbí hadithi wa nù táwọn àfàtàn ní ẹni tí ò bá kírun kékeré fèrè ni hadithi wa nù ẹ̀ pé ẹni pé islam àwọn olórí bá lẹ́bi fi rọ̀mọ́ wọn kí ló rọ̀ mọ́ ìrùn tán kí ló kí tàn bá kírun wọn ẹni kèfì rè báàbù mi ìtúni yìí túmọ̀ tó abẹ́ nu mi pé àwọn sọ abẹ́jẹ́ bíi tara ah wọn lórí tí o dá wá fún wọn lẹ́bẹ̀ àdébí rárá ẹ̀ fún wọn lẹ́ náà lókùn gbàdọ́ bá ti ń kírun. agbọ́dọ̀ kíyèsí ara wa àwọn àpò ìdákẹ́ lórí mọ́sálà o yẹ kí àwa náà ká kọ́ lọ́dọ̀ àwọn àfáà tún náà káwọn lọ́dọ̀ àwọn onítara pẹ́pẹ́ ìtara látọ̀ náà ní sẹ́sìn yẹ̀sà àwọn náà wàrọ̀ àlùmọ́síláhà àǹfààní wọn náà wá àwọn kan lu ìrìnàjò àtọ́nàbọ̀ kẹwé kóra wọn lórí ta àti ẹlẹ́yà wọn àti àfáà gbogbo akọ́ lórí ta gbàdọ́ tó wá kéjì ọjọ́ kéjì ọjọ́ ibi tó yẹ kó àwọn oníṣẹ́ta dúró sí àwọn kọ́mẹ́dì dúró sí àwọn tàbí ló dúró síbẹ̀ àwọn ẹlẹ́bọ àwọn àna àfáànà gbọ́dọ̀ dúró síbẹ̀ lórúkọ Islam àwọn yóò rẹ sílẹ̀ǹsì Islam o wọ́n wá kó síbẹ̀ tán ìgbówó adé lẹ́yìn ìgbà ìkànnì àwọn olórí wọn yẹn wọn sọ pé ẹjẹ lọ gba pátá sáàtì láti kó tá torí pé kẹ́nì kan bá mẹ́ẹ̀ tí ò dáa táà fi yọ kó nu kéde jàgíjàgan mùsùlùmí ìwọ́de èyí wá pàyíká a wọ́n lọ fún fàdíwá jọ sí ẹjọ́ lórí ta ó rí pé àǹfààní wà ń bí ọ̀rọ̀ gbò lásìkò ọtún bọ́sí mọ̀ ń ṣe dáwà àti wọn nu ibi tó bá ti rí kí ni àǹfààní ẹni náà ló tó wá ti fàdíwá ń gbẹ̀yìn pé kò tuntun tó burú bí káwọ́de olùfẹ́ ń gba fún tọ́ọ̀kì àti ẹja lọ gbà yìí tá a fún mọ́ ní kò ó ṣe pé gìrìgìrì láfún ló ń gbé ẹ̀wò olùkọ́ ti ṣe bó ṣe má kojú ìwà nínú wá àti lẹ́ni ó ti ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ nígbà tí gbogbo lọ pé ó tó padà sí pé kò sí tó burú mẹ́ so àǹfààní náà àwọn àlèkọ́nù mùsùlùmí náà àǹfààní náà ń wá òkè tó ti fẹ́ dé náà ni wọ́n ń lé àìsọ̀kùn àgbà alẹ́gbẹ̀rẹ́ yàrá nìkan ti àlámọ́rọ́ àlàbù àìfẹ́ tó wà ń bẹ̀ fà wàláyé sábàdó lórí tàfíìlì wà tún náà níbo làwà jẹ́mọ́ níbo làwà òkè làwà ẹlòmíràn pé kájà wọn là tẹ́ẹ̀bà kó tóbi dáadáa lágbàá tó wà lókè ní rárá ẹ̀sìn láwo kíkílà wàtábájú ní kílọ̀ náà wí kílà níbi sọ. ẹ̀rì alimami nìkan yìí mọ́mọ́rọ̀ kan wá oríkanú ọ̀sálàbù sọ ọ ní làwọn arọ̀fà lùmùlò wà abúlé lùmùlò àwọn lọ́balọ́ba àwọn tó wà lókè tó bá mọ̀ọ́mọ́ náà nù fi ìtawà ìtawà tá a wà lórí ẹ̀ àwọn lọ́balọ́ba àtàwọn ọmọ wọn ẹ̀rí gbọ́dọ̀ ń gbádùn jùlọ àwọn oníkòníkò ń tó bá mọ ń táwa wà lórí ẹ̀ làjá làdúró lẹ́bi sòyò wọ́n mọ̀ fi ìdálé wa káàkiri ìdálé wa káàkiri báwo tàtà ní ráìfà àtàrà tó ń gbádùn jù wá lọ ìgbádùn kí ló ń sọ kò lè gbádùn jíjẹ mímu ìgbádùn tẹ̀sìn ìfọkànbalẹ̀ ilé iná ni òkè ó fi dá kàmá takúlù ìwà làálẹ̀ ìfún àwa láàdá àwọn òkè táǹsán náà ò tòká jìnà sí tako lórí ní gbogbo ọ̀nà ọlẹ́ wà ní yàrá rẹ̀ kọ́ mọ́ tako lórí lórí tó ni ẹlòmí lórí Facebook ó lè àtàtún lórí kókò kan fún ọtí lábẹ́ kí ló náà ṣe ń jẹmọ́ kùrú jù ní kódà ojú kó dúró lórí ta lọ tó tó bá sẹ́ndì ẹ̀wọ̀n rí ní Canada wọ́n rí ní lamẹ́ríkà ìyẹn tó ṣe ṣe tó dàrú tọ́wọ́ ìkọ́ ní sọ fẹ́ mú lórí sọ wà á déwájú ẹ̀ jẹ́wọ́ sọ wà náà àdídì pé kẹ́límọ̀tọ̀ hakim abdul jihad jihad tó tóbi jù ó ní kẹ́límọ̀tọ̀ hakim ká sọ̀rọ̀ òdodo gbogbo láti sọ ẹ̀yìndà sùlùsọ́ọ̀nù jáhìrì tọ́bárú lórí kẹtọ́jà láwùjọ lọ́wájú ẹ̀ fàyọ̀ ẹ̀tẹ́lẹ̀ tí ń tẹ́tẹ́ yókù bẹ́ẹ̀ káàtó ní ọ wálé láyọ̀ èsì tó burú bẹ́ẹ̀. tó yẹn sọ ṣùgbọ́n kọ́ lórí ara rẹ̀ la tó ń o bí àwọn èèyàn kan ti ń tọ́sẹ̀ ẹ̀lómi yóò mọ kọ́mẹ́ǹtì kọ́ba yàtọ̀ àfẹ́yẹ̀ sọ bú olómọdé kíní olómọbọ ọkùnrin tó ti ń ṣeun ìdàlúrú ni wọ́n ní wàhálà Egypt ló ṣe ṣẹlẹ̀ rí orí Facebook ni àbí ti Tunis ẹ̀ńtọ́ ló para rẹ̀ tó ṣàìdá tó para rẹ̀ pé ìjọba yín àwọn jẹ́ ẹ̀ńkẹ́ ìwé ìjọba ṣe yẹn jẹ́ nípa ló bá ń ṣe rẹ̀ tó bá ti sá kò yẹ ká lọ bá وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم جزاكم الله خيرا أخي يزيد ولي الوسيلة الله